jákọ́bù orí kejì. ẹ̀yin ará mi ẹ má ṣe fi ìṣáájú ènìyàn dí ìgbàgbọ́ olúwa wa jésù kristi olúwa ògo mú nítorí bí ọkùnrin kan bá wá sí àjọ yín pẹ̀lú òrùka wúrà àti aṣọ dáradára tí tálákà kan sì wá pẹ̀lú ní aṣọ èrí tí ẹ̀yin sì bu ìyìn fún ẹni tí ó wọ aṣọ dáradára tí ẹ sì wí pé ìwọ jókòó níhìn yìí ní ibi dáradára tí ẹ sì wí fún tálákà náà pé ìwọ dúró níbẹ̀ tàbí jókòó níhìn lábẹ́ àpótí ìtìsẹ̀ mi ẹ̀yin kò à ń dá ara yín sí méjì nínú ara yín ẹ kò á sì di onídàájọ́ tí ó ní èrò búburú ẹ fi etí sílẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ọlọ́run kò á ti yan àwọn tálákà yìí ṣe ọlọ́rọ̀ ní ìgbàgbọ́ àti ajogún ìjọba náà tí ó ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ ẹ ṣùgbọ́n ẹ̀yin ti bu tálákà kù àwọn ọlọ́rọ̀ kò á ń pọ́n yín lójú wọn kò á sì ń wọ́ yín lọ sí ilé ẹjọ́ wọn kò á ń sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rere ní tí a fi ń pè yín ṣùgbọ́n bí ẹ̀yin bá mú olú òfin nìṣẹ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ èyí ni ní ìwọ fẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ ẹ̀yin ń ṣe dáradára ṣùgbọ́n bí ẹ̀yin bá ń ṣe ojúsàájú ènìyàn ẹ̀yin ń dẹ́ṣẹ̀ a sì ń dá yín lẹ́bi nípa òfin bí arúfin nítorí ẹnikẹ́ni tí ó bá pa gbogbo òfin mọ́ tí ó sì rú ọ̀kan ó jẹ̀bi gbogbo rẹ̀ nítorí ẹni tí ó wí pé má ṣe ṣe panṣágà òun ni ó sì wí pé má ṣe pànìyàn ǹjẹ́ bí ìwọ kò ṣe panṣágà ṣùgbọ́n tí ìwọ pànìyàn ìwọ di arúfin ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ sì máa hùwà bẹ́ẹ̀ bí àwọn tí a fi òfin òmìnira dá ní ẹjọ́ nítorí ẹni tí kò ṣàánú ni a ó ṣe ìdájọ́ fún láìsí àánú àánú ń ṣògo lórí ìdájọ́ èrè kí ni ó jẹ́ ará mi bí ẹnìkan wípé òun ní ìgbàgbọ́ ṣùgbọ́n tí kò ní iṣẹ́ ìgbàgbọ́ ní lè gbà á làbí bí arákùnrin tàbí arábìnrin kan bá wà ní ìhò tí ó sì ṣe àìní oúnjẹ òòjọ́ tí ẹnìkan nínú yín sì wí fún wọn pé ẹ máa lọ ní àlàáfíà kí ara yín kí ó má ṣe tutù kí ẹ sì yó ṣùgbọ́n ẹ kò fi nǹkan wọn nì tí ara ń fẹ́ fún wọn èrè kí ni ó jẹ́ bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́ bí kò bá ní iṣẹ́ ó kú nínú ara ṣùgbọ́n ẹnìkan lè wí pé ìwọ ní ìgbàgbọ́ èmi sì ní iṣẹ́ fi ìgbàgbọ́ rẹ hàn mí ní àìsí iṣẹ́ èmi ó sì fi ìgbàgbọ́ mi hàn nípa iṣẹ́ mi ìwọ gbàgbọ́ pé ọlọ́run kan níbẹ̀ ó dára àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́ wọ́n sì wárìrì ṣùgbọ́n ìwọ aláìmòye ènìyàn ìwọ afẹ́ mọ̀ pé ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ asán ni kì á í ṣe nípa iṣẹ́ di abraham bàbá wa láre nígbà tí ó fi Ísákì ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ ìwọ rí i pé ìgbàgbọ́ bá iṣẹ́ rẹ̀ rìn àti pé nípa iṣẹ́ ni a sọ ìgbàgbọ́ di pípé ìwé mímọ́ sì ṣẹ tí ó wí pé abrahamu gba ọlọ́run gbọ́ a sì kà á sí òdodo fún un a sì pè ní ọ̀rẹ́ ọlọ́run ǹjẹ́ ẹ̀yin rí i pé nípa iṣẹ́ ni à ń dá ènìyàn láre kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú kí a dá Dáábù panṣágà láre nípa iṣẹ́ nígbà tí ó gba àwọn oníṣẹ́ tí ó sì rán wọn jáde gba ọ̀nà mìíràn nítorí bí ara ní àìsí ẹ̀mí ti jẹ́ òkú bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ jẹ́ òkú